ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìwó àtọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ kábíyèsí wo olúwo àáfàá lolúwo tálúwo èsì ṣe àáfàá rárá ọ̀dà àwẹ̀ lábẹ̀rẹ̀ yìí o ẹni kó lúwo wá ṣe tẹ̀síríà ẹ̀bẹ̀ tí ló ti kírun jí yídì fún wa ó kírun fún wa ẹni kó lúwo wá bẹ̀rẹ̀ tẹ̀síríà àwẹ̀ o. olúwo yẹn mufti tàwọn Ìwó gbogbo ilẹ̀ Yorùbá rìjẹ́ẹ̀tì ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o ọyàn olúwo yan wàsíírì ìwò gbogbo ilẹ̀ yorùbá tó kọ́. ọ̀rọ̀ oyè jíjẹ oyè mọ́fítì àti wàzírì ní ilẹ̀ ìwò nílẹ̀ yorùbá ó ṣì ń lọ fáàní o bẹ́ẹ̀ ni kò tí ì tán rárá kí ló dé tó jẹ́ páwọn èèyàn fi ń kọ mọ́fítì àti wàzírì ìwò tí olúwo ọ̀fìwò fi joyè gangan ṣé lóòótọ́ ni pé àáfàá ni olúwo ọ̀fìwò àbí báwo ló ṣe jẹ́ ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ààrẹ òpìtàn fi challenge olúwọ́ọ́ fìwé pé tó bá mọ̀ dájúdájú pé àáfàá lòun jẹ́ tòótọ́ bó ṣe claim àti pé kìí ṣe nítorí pé ọba jíjẹ ló ṣe padà di mùsùlùmí ipe kò ṣe nǹkan kan o ẹ wo ẹ gbọ́ ohun tí ààrẹ òpìtàn ní kí olúwọ́ọ́ fìwé ṣe ọ̀rọ̀ tó lágbára ni o gbogbo èyí náà ló tún wá jẹ́ kí ààrẹ òpìtàn ṣàwọn àlàyé kan wọ́n ṣàwọn àlàyé kan lórí ìdí tó fi jẹ́ pé kì í ṣe mùsùlùmí nìkan ló lè jọba ní ilẹ̀ wo kí ló dé tó jẹ́ pé àwọn ẹgbẹ́ àwọn oníwàásí kan àwọn àáfàá kan ní láti dìde láti yan ṣèyí kakíó gba góòlù gẹ́gẹ́ bí alága wọn nígbà tó dàbí ẹni pé agbára rọ́bítà ilẹ̀ yorùbá lọlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn àpéjọpọ̀ wo ẹni wọ́n gbé kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n yan Sheik Akewu gba góòdù gẹ́gẹ́ bí olórí wọn kí ni ààrẹ òpìtàn sọ ẹ lórí bí Saheed Shittu gan ṣe ń fẹ́ kí àlìfúlàní ọmọ Kwara wá jẹ alága lórí àwọn ẹgbẹ́ tá à ń sọ yìí nǹkan hmm. kí sẹ́sẹ̀ ràgó ẹ̀yin èèyàn wa kí ni àwọn ohun tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé ìpàdé rọ́bítà kan lẹ́yìn tí wọ́n ti yan bàbá akéwúgba gold gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ ẹgbẹ́ àwọn oníwàásí àwọn aláàfáà tí wọ́n gbé dìde ọ̀rọ̀ pọ̀ nù wèé. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Ẹ jẹ́ a gbọ́ àlàyé o, ẹ jẹ́ a gbọ́ àlàyé lórí àwọn ọ̀rọ̀ yìí lẹ́nu Ààrẹ Òpìtàn. Ẹ rí i pé mufti tí olúwo eh, wàsíìrì tí olúwo yàn Gram Wàsíìrì of Yorùbá land ní kọ sórí Facebook bàbá wa ni wọ́n ń kọ́ àfáà ni wọ́n o wọ́n ké ọmọ àfáà ṣètò ni wọ́n nínú àwọn téèyàn sì ń respect yàtọ̀ sí pé ti bàbá wọn bàbá ìgangan fúnra rẹ̀ ìmọ̀ ni ṣùgbọ́n China tí wọ́n gbà ni ò bá nǹkan kan mu àsìlè torí pé ọmọ ẹkún oṣù ká mọ́ gbòkù kọjá wájú lé yí pé tí yaba mà ti rókù ní ọmọ ṣokùn wọ́n gbòkù kọjá. ìwónú ẹdẹ wà nílẹ̀ yorùbá ti mú tiwọn wàsíìrì ilẹ̀ yorùbá wọ́n mú látẹ̀dẹ torí pé bàbá wa tá a mú lẹ́dẹ òun ẹsẹ̀ nìkan tí ọkàn wa mọ ẹsẹ̀ mọ̀ nígbà tí ìwọ̀n gboyè a máa pariwo èmi ni wàsíìrì ilẹ̀ yorùbá o torí wípé ìjókòó alálàáfá ò lè pa wàsíìrì tolúwo ti wó papọ̀ àti wàsíìrì ilẹ̀ yorùbá kọ́ wá dìde ńbẹ̀ kó lóun ni wàsíìrì ilẹ̀ yorùbá gbogbo àwọn àáfàá ni ó bi pé níbo tá ń fi ọ jẹ wàsírí ìwà àbí tilẹ̀ yorùbá bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ mufti tolúwo náà tún yan mufti torí pé ká ṣọ́ra lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìwò àtọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ kábíyèsí wo olúwo àáfàá lolúwo tálúwo èsì ṣe àáfàá rárá rárá ọ̀dà àwẹ̀ lábẹ̀rẹ̀ yìí o ẹni kó lùwọ̀ wá ṣe tẹ̀síríà ẹ̀bẹ̀ ẹtí ló ti kírun jí yídì fún wa ó kírun fún wa ẹni kó lùwọ̀ wá bẹ̀rẹ̀ tẹ̀síríà rẹ̀. ṣẹ̀ṣẹ̀ ràgó hmm. àwọn nǹkan tí kò fi bẹ́ẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ náà ni ààrẹ òpè tó ń tú síta yìí o. àfẹ́ máa fa olúwe ìsáàfà ìsáàfà débi pé ẹ̀rí sì ń bẹ nígbà ọ̀rọ̀ àjọ ọba dé lòlúwo ń padà sínú ìsìláàmù tí gbogbo yín náà mọ̀ ni pé nígbà tó lúwo ń bẹ ní Canada láti Germany wọ Canada gbogbo yín lè mọ̀ pé chọ́ọ̀chì ló lúwo ń lọ kò sí tó burú bẹ́ẹ̀ kò sí jẹ nípa nínú ẹ̀sìn ṣùgbọ́n torí pa afẹ́ jọba tá a sì mọ̀ yí pé ah, wọ́n lè ṣe àtìlẹ́yìn bẹ́ẹ̀ sì ni kábíyèsí ìwọ ọba Abímbọ́lá Christian Samuel Abímbọ́lá kò fi Christianity rẹ̀ pamọ́ ìlú mú lọ́ba ó sì ṣe ìlú wo sí tòrò nígbà tí wọ́n sọ gbà ẹni tí a bá jẹ́ olúwo inú ẹni tí ó bá jẹ́ olúwo ni tó yè bá kàn ìdílé rẹ̀ ọba ìmọ̀lẹ̀ wà ń gbà tó ba Samuel Abímbọ́lá tó jẹ́ kírísítẹ́nì ń jẹ orí àwọn bàbá wa tó jẹ́ àáfàá kúngbà náà tí wọ́n fi fílẹ̀ pé ẹjọ́ jẹ́ lóhùn láàmú apá lóhùn láàmú apá ẹ lè máa sọ̀rọ̀ fáwọn tí wọn ò mọ̀ tán sétan bàbá wa samuel abímbọ́lá wa tán ó ti wá pẹ́ ni tó tún jẹ minister without portfolio ó ti wá pẹ́ tó bẹ́ẹ̀ ni àmọ́ ọmọdún mélòó tiẹ̀ ni ó gba àwọn ọmọdé iná ọmọdún mélòó ni wọ́n nínú ìtàn nínú ìtàn mọ̀ ń sọ pẹ̀kẹ́ sí lọ́jọ́ orí o now ó wá di ọ̀sẹ̀ tó lọ sẹ́rí pẹ̀pẹ́ ìjókòó rọ́ọ́bítà kan kọ́ wáyé ìjókòó rọ́bítà tó wáyé ìjókòó ọ̀tẹ̀ làwa pa sí ó sì pẹ́ kó tó yá àwọn bàbá wa àwọn ẹgbẹ́ kan dìde ńlẹ̀ Yorùbá ẹgbẹ́ tó dìde ńlẹ̀ Yorùbá àwọn oníwàásí wọ́n kóra wọn jọ wọ́n sì yan ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ tó lágbára nǹkan kí sẹ́sẹ̀ ràgó àwọn nǹkan tí kò fi bẹ́ẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ náà ni ààrẹ òpè tó ń tú síta yìí o. sẹ́fẹ̀ pé ìṣòro tá a máa ní nígbà tí nǹkan bá kọ́ bẹ̀rẹ̀ yóò lo òkè ìjókòó tí ọba sì ti lówó nú ẹ̀ lè rọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá ń bẹ̀ ẹ jẹ́ wọn gbọ́ pé ìyá olówó kan ló kú àbí àbò olówó kan ló kú ẹ̀ẹ́rì wọn àwọn àáfàá tẹ́ẹ̀ rírí ẹ̀rí ń jọ náà bẹ́ẹ̀ lómi ṣe ń fa tẹ̀sùbà owó ní ń kà ọ̀tọ̀ ni ọmọ fa tẹ̀sùbà one thousand ọ̀tọ̀ ni ọmọ fa tẹ̀sùbà five hundred. ó wá pe ìpàdé kí ló fà á sheik akéwùgbà good àti àwọn àfáàlẹ̀ yorùbá ojú wọn là wọ́n rí aburú tí àwọn ọ̀tá alẹ̀ yorùbá ń ṣe fúnlẹ̀ yorùbá tá a sì mọ̀ sọ pé mùsùlùmí náà ni wá o ìkan kan náà ni wá o tí wọ́n bá fẹ́ jóúnjẹ ńlẹ̀ yorùbá wọ́n ó di yorùbá tí wọ́n bá fẹ́ tako lẹ̀ yorùbá ìlọrin èsì lẹ̀ yorùbá o nọ́ọ̀tì làwọn o ilẹ̀ haúsá làwọn o ntẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn nu ọ̀tọ̀ láàyè ọ̀tọ̀ nílùú àlọ́ tẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn nu làwọn wá kóra àwọn jọ pé ẹ wá gbogbo ìṣòro tá a bá ń ní nínú Islam àbí tí ọmọ ẹgbẹ́ wa kó ẹlẹ́sìn míì agenda àwọn nìyẹn o yálà christian abẹ́lẹ́sìn ìbílẹ̀ àwọn bàbá wa ò ṣe báyìí ká dàálẹ̀ ibi tí wàhálà bá ti fẹ́ ṣẹlẹ̀ ká rán èèyàn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà dẹ̀ làwọn àfáà ti ń ṣe ètò lórí social media kìí sàwọn elépè kìí sàwọn eléèbú àwọn tó rí wọn pé bí ìmọ̀ gbogbo ẹ̀ mo mọ àwọn tí mo rí ń bẹ̀ including Abu Awero Abu Awero sì ní àárín gbùngbùn mú sí níbi tó le jù ńlọ́lọ́run ti gbé dìde gẹ́gẹ́ bí àáfàá tọ́lọ́run sì rọ̀ tọ́lọ́run ru àwọn èèyàn bẹ̀ fún. ọ̀rọ̀ tó lágbára nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó àwọn nǹkan tí kò fi bẹ́ẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ náà ni ààrẹ òpè tó ń tú síta yìí o. wọ́n wá rí i pé wọ́n jáde wọ́n sì lọ wọ́n tún lọ sí mọ́ríkàsì náà ṣe mọ̀ pé òpó kan ni mọ́ríkàsì jẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń bẹ̀rù èèyàn lábẹ́jù ó ń tọ́ sọ̀ra rẹ̀ dòṣà bí mọ́ríkàsì ṣe jẹ́ ni kàràsì jẹ́ ni dáàrú jẹ́ nìbàdàn lọ́lọ́nṣògo ẹni uh, mahadul arabi jẹ́ ẹni dáàrú dáwà jẹ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tá a bá ti ń fọ́kọ̀sì ẹnìkan jù ó ń tọ́ ọmọ orí rẹ̀ pé ṣe èmi náà mo tó báyìí èmi náà mo tó báyìí wọ́n sì lọ́gbọ́n náà látún rí i èèyàn wá bá yín lálejò gbogbo àná lárí bí wọ́n ṣe ń pòsì fídíò yẹn Islam wá di sí àárín ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń yanjú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mò ń yanjú tí èèwọ̀ orí afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ bòmíì máa lọ tó gbọ́rọ̀ tó dẹ̀ wà very important ni tí èèwọ̀ orí afẹ́fẹ́ wọ́n lọ nígbà wọn wá lọ jẹ́ rí i pé ẹgbẹ́ wàhálà sì ti ń bẹ́ńlẹ̀ èmi ń fẹnu ara mi gbọ́ lẹ́nu Saheed Shittu ní wípé àlèfùlání lòun fẹ́ kó jẹ pírẹ́sidẹ̀ntì kìíní yẹn àlèfùlání tọ́jọ́ ọmọ Kwara yóò wá jẹ alága lé mi lórí lílùú mi pankẹ́rẹ́ láàfin lè dìde dìde lórí ẹ̀ka fún mi gbogbo yòó bẹ́ńlẹ̀ torí àwọn àáfàá wa ti gbọ́n wọ́n sì mọ̀ wípé gbogbo ẹ lọ wo Lagos State wọ́n bá débi pé wọ́n ṣe lófin wípé ẹni tí kì í bá ti í ṣe ọmọ tó bá ti jẹ́ bí ọmọ Ìlọrin gbogbo ibi tí wọ́n ti ń jẹ́ ìmáàmù tí wọ́n ń jẹ́ kí ni wọ́n gba gbogbo wọn sẹ́gbẹ̀ẹ́ ni ní Lagos Island pé rárá àfẹ́ mọ́ àwa náà láàfà àìṣerú ẹ sáàfẹ́ jo lórí náà ni máa bẹ̀lẹ́ nìyí fẹ́ jo lórí náà ni. nígbà wọn wá rí i pé ah, akéwìgbà góòdù wọn mú ọmọ Ọ̀yọ́ state ni ọmọ ìlú Ọ̀yọ́ ni ọmọ anìbíníran ni. ìwá ni ìpàdé rọ́bítà tí wọ́n pè síbàdàn gbà wọ́n wá pè pàdé rọ́bítà tó ti hàn ti pè tipẹ́ táwọn èèyàn bá tiẹ̀ ń lọ àwọn èèyàn pọ̀ tó bá wọn nígbà tí wọ́n mọ̀ bọ̀ mùdírù mọ́ríkàsì wọn káwọn mọ́ríkàsì lẹ́yìn dáadáa kò sí tó burú pé káfa wọn ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ tó lágbára nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra kó àwọn nǹkan tí kò fi bẹ́ẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ náà ní ààrẹ òpè tó ń tú síta yìí o. ibi táwọn bàbá wa ẹ ń ṣe ìpàdé wọ́n sì káwọn èèyàn wa púpọ̀ ní wọ́n sì jọ mọ́ ọ lọ́rín ṣùgbọ́n ẹlẹ́lẹ́gbà àáfàá ni nígbà wọn wàá bẹ̀rẹ̀ láìfù náà là ń rí ẹ̀rí páwọn náà wọ́n gbé jáde ọ̀rọ̀ akéwùgbà góòdù ni wọ́n wá sọ wọ́n ti pọ́ìnsì mẹ́ǹdì àwọn bàbá <laughs> èmi sì jáde sọ̀rọ̀ ń gbà lẹ́rìí fúlàfẹ́ kan fi jáde wọ́n mọ̀ pé èmi ọ̀tọ̀ wọ̀ bọ̀ nẹ́ẹ̀mí bẹ̀rẹ̀ sọ pé kí lọ́kàn kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ àwọn alálàáfà ta là aláwọ̀ alálàáfà ọ̀bá tó kàn bí òsèlú ọmọ àfa mẹ́ta là àní ìjọ ìjọ ìjọ jẹ́ ń dákẹ́ tí bàbá rẹ fi jẹ́ ìsìláàmù ju bàbá tèmi lọ <laughs> ọba ti lè fi hàn mí. náà wàá fi sọ̀rọ̀ mo fi jáde nígbà náà gba àà ah, àà ah, ah, ìbásọmọ ẹnìkan wa bá a ṣe wá pé pàdé ìpàdé rọ́bìtà tá a pè tá a gbé sórí afẹ́fẹ́ for the first time ìpàdé pa ilẹ̀ Yorùbá ṣe báyìí ilẹ̀ Yorùbá ò ṣe báyìí because ṣé kakẹ́ gba góòdì ké lọ ìpàdé rọ́bítà tẹ́lẹ̀ àmọ́ kò sọ pé bóun ti àwọn bàbá wa rọ́bítà ṣe rí. ojúṣe rọ́bítà ni tabara àfáà tó hàn ká kọ lẹ́tà sí afẹ́ o wá darapọ̀ mọ́ wa kò sí tó burú mbẹ̀ àáfàá mi náà sì lọ. kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ drop comment in the comment section remember to like share and follow us thanks for watching.